mẹ́yà gámọ́ mi gbogbo ẹ̀jẹ̀ tó wà nílẹ̀ yẹ ẹ̀wọ́ mi. ìwádìí ẹ̀ kí n fẹ́ wọ dáadọ́. ìyá ọba ó ti dá báyìí ó ti dá báyìí ìyá ọba ó ti rí ìlú. kí ló fẹ́ kún. ìyá ọgbọ́dọ̀ jọ máa dírọ̀ tútù èèwọ̀ ni àwọn ló fi yà jẹ ọ́ ìgbà tí mo lọ àwọn hmm. yẹn bá pè mí lọ́mọ ìyá jẹ. ta ni wọ́n ń pè lọ́mọ ìyá jẹ náà. ọmọ balógun ọmọ ọbọ rẹ ìdá wọn tún mi tún bẹ ìyá gbà ọmọ balógun. bí a yẹn lẹ́kọ̀ọ́ kan a máa kán ọlá àbọ̀ rẹ̀ èyí tó wá dún ẹ̀dùnnú rẹ̀ ni ọmọ ọba lógun. méjì yá gbà fárí sí bíbá àwọn ọmọ mi lọ́mọ yá tẹ tí fárí sí bíbá àwọn ọmọ mi lọ́mọ tẹ yóò jẹ mí. kótó kótó ọkọ mi àdùkẹ́ ọmọ òbẹ́sẹ̀lẹ̀ wẹ́sẹ̀ òbẹ́sẹ̀lẹ̀ mú ṣáàkì òbẹ́sẹ̀lẹ̀ wẹ́sẹ̀ èdè yíyan gbọ́dọ̀ bírọ̀ bàbá rẹ nírà funfun kọ́ nírà bàbá rẹ kébẹ̀ lọ́mọ olómi ọkọ mi. ìyá àgbà hmm? ṣáájú ní ní. àgẹ́ èmi ọmọdé ní ìṣẹ̀wọ̀ gbogbo èèyàn tá a bá ti bí inú òbí bó bá dọkùn òṣò ni tó bá gé òbí àjẹ́ ni gbogbo wa làjẹ́ ni iṣẹ́ ọba ti jẹ́ mọ́ òkú ló dà. yàgbà yàgbà tẹ́ ẹ bá kí ṣàjẹ́ ó máa dùn mí kan o yàgbà ẹ ló gbàjẹ́ ẹ ló gbàjẹ́ tẹ́ ẹ bá ẹ ló gbà lọ́fẹ̀ẹ́ tó bá ń pin lọ́fẹ̀ẹ́ yàgbà mo fi kàn fi wọ́n lógbòlógbò kàn fi mú wọn dọ́rin yàgbà. wá gbọ́ olómi ọkọ mi. òní sì gbà lájẹ kí n lè gbàgbé. bẹ́ẹ̀ ni yàgbà tó bá ń pin lọ́fẹ̀ẹ́ lórí rẹ sí lórí rẹ sí ìwọ gan lọ wà rẹ ṣiṣẹ́ ọ̀hún fúnra ara rẹ ọgbọ́n tí mo sọ fún. yàgbà ẹ lọ́rọ̀ ọ̀hún. tẹ̀lé mi bákan tẹ̀lé mi ìbá kí n yá ọ̀sẹ̀ pẹ́ mọ́ tó fi owó tẹ̀lé mi. bábẹ́lẹ̀ àwọn ẹ̀yìn ìyàbí aṣọ́kọ̀ fi ẹ̀yìn ṣe ẹ̀yìn lẹ́tà ẹ̀mí lọ́rùn ẹ̀yìn lẹ́là mí lọ́rí ọ́. òṣè o ẹ̀rín ti yàn. bọ́ ọkọ mi akíkanjú ọ̀bẹ yẹn. ẹ̀yìn àpèkẹ́pẹ́ àpọ̀dẹ̀lẹ̀ pẹ́pẹ́ ẹ̀kú tí ẹ̀jẹ̀ rẹ̀ ti wà mí ẹ̀yin ni kó lè wá àwọn ẹ̀yẹ. àgbàlagbà bá wọ̀ dé ọ̀fẹ́ sí àwọn ọgbàsọ bàbàlẹ̀ àwọn ẹ̀yìn ìyàwó ẹlẹ́yẹ ní ṣe ńlá kúlẹ̀. ẹ̀yin lè là mí lọ́rù ẹ̀yin lè là mí lórí ẹ̀yin tí ìgbà tí wúlò mí ẹ̀yin lè bí ọ̀sẹ̀ mọ̀sẹ̀. apani máa wà gbó ọ̀run ọgbọ́n gbọ́gbọ́n máa sọ á pọ́nlẹ̀ rẹ̀ pẹ́pẹ́ ẹkùn tí àjẹrẹ́ta ti wá ní mọ́mọ́ ìlú náà yí bẹ́ẹ̀ yọ ẹ̀yìn ìyá bí aṣọ ni mo fọ ẹ̀yìn ẹ̀rọ mi ní ṣe ọ wọ́n dẹ́ ọ bẹ́ẹ̀ ṣe ní ṣe wọ́n dún náà yí o ìbẹ́ ní ìyá bí adáyà o ẹ̀yìn ọ̀pàkẹ́ ẹ̀lẹ́kẹ́ ẹ̀lẹ́gọ́gọ́dẹ́ àjẹmájẹ kẹtọ́lẹ́gù ìyá mi tí àjẹrẹ́ta ti dùn wá mi mọ́mọ́ ìlú náà yí o èmi àjẹrọ tuntun mo ṣe táàtì dúró gbígbóná mo dẹ́ ọ wọ́n fìyà jẹ mí mo dúró ọ̀dún lọ́dún òsì ẹni ìyàgbẹ́ ẹlẹ́yẹ lábẹ́ àmì ní ọ̀tẹ̀ mi irú lọ́ní ká ẹrú wà tẹ́wẹ́tẹ́wẹ́ obì lọ́ní ká ìdàmọ́ nìlú ẹrú bọ́ ẹsẹ̀ lọ́ní ká ẹ̀ làgẹ́rẹ́ làgẹ́rẹ́ làgẹ́rẹ́ kò sí ìpẹ́kì sí mo bá wà o sáàmù báyọ̀ kan pọ́lọ́ nílẹ̀ fún mi bí ẹ sì sọ fún mi pẹ́jọba ti bí kan ẹ gbà nǹkan yín ọkọ ọ̀lẹ́ lóbi ọmọ ọmọ mi tí ò sí mi tí ò dẹ́gbẹ̀ sí mi lójú wọ́n mọ̀ fìyà jẹ àwọn alágbára ìlú wa mọ̀ fìyà jẹ kò mọ̀ níbi rìn sí mà tó bá dé yìí wà lọ́mọ ẹlẹ́yẹ ni tó bá débi wà lọ́mọ ìyá jẹ tó bá rìn iwájú wà lọ́mọ ìyá jẹ tó bá padà sẹ́yìn kò níbi lẹ́mọ̀ mo wá wọ ṣùṣù ọmọ ìwá sunkún wa bá mi mo ní kí n ló sunkún wa bá o ẹ mọ̀ pé yẹn ìtura alẹ̀ torí tọ́kùn ọba wọ̀dù kọ́ mọ́ tẹ̀yìn bọ̀gbìn lẹ́nu ọmọ ìwá gbọ́ ó ní dandan mo gbọ́dọ̀ lọ gbàjẹ́. ẹ̀jẹ̀ ó mọ̀ pé ọmọ ìyá lẹ́nu. ẹ̀jẹ̀ ìyá ní àṣọnà ọ̀fẹ́ àdùká mi rèé o ọmọ ọmọ mi tí ò ń mo fẹ́ kẹ́ ẹ bá ń gbàgbára wọ̀ ìlọ́pọ̀ mẹ́ta yìí tẹ́ ẹ gbé wọ̀ mí kẹ́ ẹ bá ń wọ̀ irú lóníkà ẹ̀rú wà tẹ́wẹ́tẹ́wẹ́ ògiri lóníkà ẹ̀dá wà kìrìkìrì ọ̀dà wọlé bí gbogbo ọ̀dà kí kò lè rè níbi tó dún mọ́ ilé tí mọ́ iwájú ayé ẹ̀yìn ìyá ní òtún ìrìnà fìyà nígbà ìwáṣẹ̀ ẹ̀yìn ilẹ̀ fi gbé ọdún bí bí koríko ọ̀rọ̀ àwù ọdún àwù tẹgbẹ́tẹgbẹ́ àwù tẹgbẹ́tẹgbẹ́ ẹ̀yìn ìyá ní òtún ìrìnà fìyà agbára náà ìgbé ìlú àwọ̀. mo dúpẹ́ mo dúpẹ́ mo jẹ́rìí yín ẹ̀ fìyà do mí yóò pè é òtún lọ́jọ́ ilé pẹ́ẹ́bẹ́rẹ́ gbogbo èèyàn kú òṣì ọtí jọmọ ayé ọwọ́ alágbára tí mo fẹ́ gbé fún ọ̀gẹ̀ oṣù lọ́gẹ̀ ọ̀rùn ṣọ́ọ̀kù náà ẹyọ kan ìgbọ́ ilé o. tó ibẹ̀ ní ìyá ní òṣèlú mọ̀ọ́sà apanimọ̀wà kọ́ ẹlọ́kìkí ògbónimọ̀ gbónimọ̀ sọ́kù kọ́ńkọ́ ẹ̀yìn apẹ̀pẹ̀pẹ̀ apọ̀dàlẹ̀ pẹ́pẹ́ ẹkù tí ẹ̀gẹ̀rẹ̀ ti wà mí lọ́dún báyìí lónìí agbára náà rèé o láyún rẹ. lára márùn márùn márùn tá táwọn bá bí tìfun tìfun lẹ ọbí o ká kẹdọ ń bẹ o tẹkùtẹkù ní àrùn o wọn yìí bí má kó bá yẹ mi o márùn káyè káyè káyè ọba bí mọ pé mi ọtí ẹ ní ibi ọdí mi ẹni ìyá mi ò sùn fún ẹ dákun ẹ dábọ̀ ẹ fi èdè ẹ fi èdè ẹ ọ̀kadì má jẹ má gbé mi jẹ má gbé mi jẹ ọ̀kadì ọ̀kadì márùn yóò kẹ́ yóò kọjá mọ̀nù mọ̀nù ọ̀ká yẹ ayé ọ̀ká yẹ lánà ọ̀dọ́ máa jẹ máa gbẹmí jẹ jẹ kárẹ̀ jẹ ẹ kọ wẹ́ẹ̀ bí o wẹ́ẹ̀ bí o bẹ́ẹ̀ yọ bí ojú rẹ̀ jábọ̀ lẹ̀ o ìfún ọjà bọ́ o ayé rẹ̀ mi bàjẹ́ mọ́kọ̀ bá yẹ mi o mọ̀nù kárẹ̀ kárẹ̀ bóyá máa gbẹmí máa gbẹmí jẹ jẹ kárẹ̀ máa gbẹmí jẹ jẹ kárẹ̀ ẹ mọ̀ ọmọ akọni ọ ẹ wọ ibi ọkọ ẹ ọsọ ti gbẹmí gbẹmí tán gbẹmí tán máa jẹ kárẹ̀ kárẹ̀ ọkọ yẹn.

mi ò ṣe é kí ni mo ṣe fún yín ṣé bá tó máa ṣeré lẹ́jà máa ṣe é ní bò kí n gbọ́. akẹ́kẹ́ jọ má bínú sáwọn ọ̀rẹ́ mi ṣé o mọ̀ pé ọmọ abọ rẹ̀ lélẹ̀ ọmọ balógun tún lélẹ̀ àwọn náà tún lágbára ẹ̀yin náà lè <laughs> ọ̀gẹ̀dẹ̀ nìyá mi ń tà. bá ti jọ ọ̀gẹ̀dẹ̀ lọ àkín o ire òmùkín tí kò mọ owó nílé báyìí kí ah, kí tó yẹ bẹ̀rù ẹ̀ kí wà lára ẹ̀ tó ń bẹ̀rù bí mélòó lára ẹ̀ mo bẹ̀ wẹ́ àti bá wọn sọ́wọ́ èmi mọ̀ pé máa sọ̀rọ̀ mo mọ̀ pé máa wí mo mọ̀ mo ti múra yín wá ìbá kọ́dà yá o ìbá ṣẹ̀dá tó kọjá wé tó já àkọ́pá yìí látàrí kọ́lé àti pàṣẹwò tilẹ̀kùn aṣọ òtí ẹ̀ lé òun tún dúró wọ́n náà yẹ. ẹwẹ́ ilé yamayama. ilé ló wáyé mọ̀ ń pa ilé mi. ìṣẹ̀lẹ̀. bímúlẹ́lá ọmọ mi lọ fẹ́ tẹ̀ lọ́nu mọ́lẹ̀ ìwọ àtìyá rẹ ọ̀dájú ni ẹ wàá mọ̀ pé ọ̀dájú ó ju ọ̀dájú lọ ń bọ́ ló ti rí ta ló fi ràn ọ́. ìjà mi ni ìjà mi àti òtútù tó bá wù yá mi ó lè rọ tútù tó bá wù yá mi ó lè rọ gbígbóná. láti wọ àtìyá rẹ ọ̀kan ṣoṣo ni nínú ṣáláńgá ọmọ mi ò padà bọ̀ ah. bàbá mi ọ ah, ẹnu mi kí ni burúkú yìí. Ah. ògidì lábálẹ̀ ọ̀sá onípọ̀n irin àbìmú sánsán ẹ ń gbébọn mi ń bẹ̀ wọ́n ìwọ ẹ̀wẹ̀. òkúta mẹ́jẹ gbọ́dọ̀ jẹ́. mo kẹ́gbẹ́ ọlọ́dẹ o ẹ̀yẹ yẹn rí ẹsẹ̀ ìmọ̀fẹ́ lẹ́yìn ọmọ ayé ni kì í ṣe ra ayé ọmọ rẹ àti ìmọ̀lẹ́ra ayé. láàrin ibi tó wà ò ní lọ. ìwọ náà mọ̀jọ́ kù rẹ̀ ọgbà ọjọ́ kù rẹ̀ ìwà àtọmọ rẹ̀ nílọ ráyé mọ́ mi ni mo sọ bẹ́ẹ̀ láti rẹ̀ ìwọ ìwọ ìwọ ọdún òkú ìtàlẹ̀ lónìí èmi ni mo sọ bẹ́ẹ̀. Ifábùnmi ọmọ mi o Ifábùnmi Ifábùnmi ẹ̀mí ló mú pé ọ́ etí rẹ kí ló fi ń ṣe. mo fi ń tọrọ. owó tí bá wa kọ ọ lónìí bó bá gbé tí ọ̀tún wọlé kò lè gbà tó sí dájú. o ní kúkú ya o kò sì ní bá wọn púpọ̀ wọ òun. ní dálé ló kọ́ni à Fábùnmi ń kọ́ kó wọlé tí ẹ ò ní ṣe bẹ́ẹ̀. ẹ àwọn tí mo wá kọ lánàá ṣó rántí. bàbá mi ò rántí tó rántí ìsọ̀rí rẹ ò tí ì tó nù ètò wa kọ́ ẹ níbi lónìí sọ́ọ́rí ń tọ́sẹ̀lẹ̀ ni pé. bàbá rẹ ni tó yìí máa ń ṣe tóun lójú ó lò fún báńkọ́ ni ìgbà lónìí wọ́n bá ti rí odidi orí olóko. Ah, ẹ̀yin mi o ẹ gbà mí o kí ló dé dúró ṣẹlẹ̀ mọ̀bọ̀ mọ̀bọ̀ ẹ̀rọ dẹ̀dẹ̀ báyìí ni tùbí inú olúwa rẹ̀ fi gbóná àdébá fún jàkúta tí ń ṣe àrùn ṣògo nígbà yìí náà pa jàkúta ẹnu ẹnu ẹnu ẹnu ni wọn fi pa jàkúta mọ. káfọn kẹ́ni wọ bàbá mi o dìbò dìbò dìbò bàbá mi o bàbá mi. orí mi o inú mi o ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi. bí bàbá nǹkan ẹ̀ ti rí ìwọ bá Ah, Àmì ọmọ àjírọ̀ títí ní ọ̀. Ọmọ àjírọ̀ tútù. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ayọ̀dá Ah, dìde dìde. Àìgbọ́kú àìgbọ́kú àdá. Ah. Ah, àìgbọ́kú lè bí òṣèkó kọ́kọ́ sáàdùdù ní sọ kọ́kọ́ wá mọ́nà. Báàmì. Kókó kó lára Ah, ah. Ah, ẹ fílẹ̀ fílẹ̀. Fílẹ̀ fílẹ̀. ọ̀kàsà tó pé mọ́rin nínú òbú èmi ni tí mo fi sí ọ̀kàsà tó pé ní mọ́rin lódò ìfàfọ̀nkà mẹ́rin jì ìkarahun ògbé kì í yàgbọ́ ẹni tó bá bá mi rán fáfọ̀nkẹ́ ń sẹ́dẹ̀dẹ̀ ni kó bá mi wá fáfọ̀nkẹ́ lọ bẹ́ẹ̀ ni. ọgbọ́n ọdún gbẹdú ọmọ ọdún bàrà ọmọ ọmọdé tá a kì í Ìfáfúnkẹ́ lọ. Ìfáfúnkẹ́ lọ. Abíwé kú inú adìẹ pẹ̀lú adìẹ ni wọ́n jọ lọ. Bí bàbá mi ò bá lè ràn mí lọ sójú ogun èmi kó táǹtì ọkùnrin ogun. Bàbá o, àpá jàtìjàtì sí i lára. Ẹ ní sẹ́kù kọ, ẹ ní sùmọ́jú lẹ́yìn. Èmi mọ̀ wíbẹ̀ fún mi. Òtítọ́ lóhun ó pàjá ò lè pàjá. Ẹ̀tọ́ lóhun ó pàgbò ò lè pàgbò. Kìdìgédé tó lóhun ó pòpùkọ̀ ò lè pòpùkọ̀. Báyìí ló yẹ mọ́, ẹ jẹ́ lọ́kọ̀ọ́gbọ́n. Òṣìṣẹ́ yẹ kọ́gbọ́n, ó dé àbúrò òkú. Wọ́n ní wọ́n wọ́n ní dandan ni ẹbọ ní kọ́lọ́rù ó mà mọ̀ rúbọ̀ ó gbọ́ rúrú ẹbọ wú wò mí èjì wọ̀rọ̀ tọ́lọ̀ wọ́n kò fún. fíìmì. ṣé bí wọ ṣé bí àti ẹlẹ́sẹ̀lọ́tọ̀ ni mo sọ ẹ́ dà tí bàbá ẹ̀ ń bẹ́ bọ̀ bí gàlà máa sọ ẹ́ di kí wọ́n lọ fi ẹ́ dáná lẹ́. ìwọ súnmọ́ mi wò má fi bọ̀ fọ orí ẹ̀. súnmọ́ mi wò ìlà máa pè ìlà máa pè ìlà máa pè. ọ̀sẹ̀ máa wò mí. ẹjọ́ òjò ọlọ́run tó dúbà ti kojú kojú ọjọ́ náà lẹ́kọ̀ọ́ ọjọ́ ọ̀la gidi bá fọdún kẹ̀yà mọ̀ tó ọjọ́ náà ṣe é jàtẹ́nu. lọ lọrọ ṣé wọn mọ̀ pé tẹsí bá ti àdìtò tẹkù bá ti àdìtò tí mo bá sùn ìjà ni tí mo bá ti ogun ni gbogbo ọ̀rọ̀ mi kìkìjà èmi tí mo wọ́n sọ́gbọ̀gù tí mo dúró dogun jì kọ́ gbogbo ilẹ̀kílẹ̀ mo wọ́n lé fún ẹ kí ló fẹ́ ṣe. ìwọ hmm. ẹ wá gbà mí ṣègede ń dágbà pátápátá lomi ìpòrò náà ẹ̀kọ́ ròdò ní ìpòrò ọ̀gbẹ̀dẹ̀ bẹ́lẹ́gẹ́dẹ́ bá gbọ́wọ́ tí a fi nẹ́lẹ̀ ọwọ́ tó bá gbé ara rẹ̀ níbi. ọmọ pẹ́mi ti di ègbè tí níbi ká gba mú kí gbogbo ara ajó ni. wọ́n ní ọgbọ́ àbọ̀kù àgbáwọ̀ orí ti sẹ́rìn. àdúgbòlẹ̀ ní tẹ̀kan. ikú ìwò sílẹ̀ látò palára ikú ìwò sílẹ̀ kiri tó pàtẹ́wò ikú ìwò sílẹ̀ ọ̀rọ̀ kúlẹ̀ èmi ti morúkọ tí kú jẹ́ o ikú ògbọ́dọ̀ pa mí. lónìí ni ọkọ. èmi ti morúkọ táwọn jẹ́ àwọn ògbọ́dọ̀ gbòǹgbò. lónìí ni ọkọ. Ah ikú ọ̀pọ̀ lónìí alágbàtà ó pè ọ́. ìrọ̀lì ìrọ̀lì ìrọ̀lì ìrọ̀lì ìrọ̀lì. ọjọ́ òkú ẹ̀ pé ikú ọ̀padà máa rìn ikú ọ̀padà máa rìn. yẹ́mi àti ìwà tuntun. ẹ gbà mí o ẹ gbà mí nǹkan ti ṣe mí o nǹkan ti ṣe mí o. ọ̀rọ̀ rẹ̀ ò ní lọ. ọ̀rọ̀ rẹ̀ ìṣòro. ò o ti kó ya. o ti fi yẹ́ rẹ̀ o ti fi ya ná. ìwọ òkété rẹ tó jásẹ̀ ó súnjọ́ ku rẹ̀ wájú ni èmi alérawọ̀ sun alékunúgbàwọ̀ bú ọya èmi ò lé fàfọ̀ àwọ̀dò. èsè rí ìwọ ẹ̀wẹ̀ bó bá wọnú holẹ̀ èmi rẹ ni àjọ wà ń bẹ̀ ni ọ̀rá ó dátọ́ lẹ́nu wa yìí o ègìdì ó dátọ́ lóró níjẹ́ ìpàǹpá tó bá fojú yan pàǹpá ọ̀run ìjẹ́ náà ni ìgò èpo rẹ̀ fọ́ dànù ó ti rí ó ti rí ó fara pa ó fara pa abẹ́rẹ́ rí nǹkan báwọn. ibi táwọn kì í sí lọ wà. ìyá mi ìyá mi ìyá mi ìyá mi ọtí rẹ tútù. ìmúmu náà bá bá pé àrí nàárí ìyẹn tó bá pé wọn má rí ìwé nìkan yìí bí dàda bí bá dùn bí àfẹ. ìyá mi. ẹ̀yẹ́ pẹ̀lú ẹ̀yẹ́ gbẹ̀mí ọmọ ọwọ́ kankan ìkúlẹ̀ gbọ́ wa ọmọ ẹsẹ̀ kankan ìkúlẹ̀ jẹ́ ẹsẹ̀ àlùsọ̀yẹ ẹ̀yẹ yàmi ẹlẹ́yẹ o ó yẹ jẹ́mi ní o jẹ́mi ẹ̀yẹ ò gbọ́dọ̀ lọ kọ̀rọ̀kọ̀ kú ẹ̀yẹ kò ní ọ̀pá ẹ̀yẹ kò ní ọ̀pá olùsọ̀yẹ ẹ̀yẹ gbẹ̀mí àdùkẹ́ ẹ̀yẹ gbẹ̀mí ẹ̀yẹ gbẹ̀mí. ọgbọ́dọ̀ gbọ́ ni ọgbọ́dọ̀ gbà ni ó yá etí wẹ̀rẹ̀ ń tẹ̀kùtẹ̀ lẹ alákọ̀ọ́sọ ní gbọ́kọ́ mẹ́kọ̀ dún abiyamọ kò ní gbọ́kọ́ mẹ́kọ̀ mọ́tò tí wẹ̀rẹ̀ ó yá o ọgbọ́dọ̀ rìn jìnnà. ẹ̀yà gbẹ́ mi á. ẹ̀yà gbẹ́ mi ẹ̀yà gbẹ́ mi. èmi ní gan o èmi ni mo sọ bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ wúrẹ́ ẹ̀ lẹ́yìn bá sọnù ẹ gbọ́dọ̀ wá ẹ jẹ́ wá ẹ rí bágùtàn lẹ́yìn bá sọnù ẹ wá ẹ rí èmi àjẹrò tó tó pèsè tá àjẹrò gbígbọ́ dá àgùntàn lóyìn tó bá sọnù ìlú gbẹ̀mí tí mo wà ìlú gbẹ̀mí tí mo wà ìlú gbẹ̀mí ẹni ló gbé ilé kè ẹ wà mọ̀ pé ẹ ti kọ́rọ̀ àtọmọdé àtàgbà yẹn àtẹwé ni ìrìn àjò lẹ́wà ní ìlú ilẹ̀ wà ní èmi lèmi ò jẹ̀lú irun ẹnìkan tó mímọ́ abọ́lẹ̀ abọ́lẹ̀ ẹ̀yin lè tọ́jà ọ̀ká o ẹ ti fọ́ ká o mú o. ìlú gbẹ̀mí ẹ̀tẹ́ tí yín bẹ̀rẹ̀ jẹ̀ ká gbọ́ Abidjan ọ̀sẹ̀ yìí tán ọ̀sẹ̀ wọ̀mẹ́ ìrandínrandínà bàbá alábàkúrò tún ṣerú ẹ̀ mọ́ àti wọ́ àti gbogbo alágbára yín ikú ẹbí gàtẹ ikú fẹsẹ̀ méjèèjì tí lọ gàtẹgàtẹ ikú gorí ọ̀rọ̀ ọ̀rọ̀ yín kú gbìrà ikú gorí ìgbà ìgbà yín kú gbìrà ọmọ tẹ ẹ pa ẹ ó ti wúlò fún mi ó tó wúlò fún mi èmi ni mo sọ bẹ́ẹ̀ ìrọkọ olúwẹrẹ o àfẹlẹjà ọkọ àlejò mi ọkọ àlejò mi èmi àti ẹ lájọ ṣiṣẹ́ pọ̀ ó yá àsìkò náà jọ. ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ ní ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ yí ìlú pè mí níjà o èmi ni mo sọ bẹ́ẹ̀ ìlú pè mí tí mo wà ìlú pè mí tí mo wà ìlú pè mí ẹni ló gbé ilé ke ẹ wà mọ̀ pé ẹ ti kọ́rọ̀ ronú. àtọmọdé àtàgbà yẹn àtẹwé ni ìrìn àjò lẹ́wà ni ìlú ilẹ̀ wà ni èmi lèmi ò jẹ̀lú irun ẹnì kan ò tún mímọ́ abọ́lẹ̀ abọ́lẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀tọ́jà ìlú gbèmí ẹ tẹ́tí yín bẹ̀rẹ̀ jẹ́ ká gbọ́ Abija ọ̀sẹ̀ yìí tán ọ̀sẹ̀ wọ̀mẹ́ ìrandínrandínà bàbá lábàkú yóò tún ṣerú ẹ̀ mọ́ àti wọ́ àti gbogbo alágbára yín ikú gbọ́ ikú ẹ̀rí gàtẹ́ ikú fẹsẹ̀ méjèèjì sílẹ̀ gàtẹ́gàtẹ́ ikú gorí ọ̀rọ̀ ọ̀rọ̀ yín kú gbìrà ikú gorí ìgbà ìgbà yín kú gbìrà ọmọ tẹ́ ẹ̀ pa yìí wọ́n ti wúlò fún mi ó tó wúlò fún mi èmi ni mo sọ bẹ́ẹ̀ ìrọ́kọ̀lùwẹ́rẹ́ o àfẹlẹ̀jà ọkọ àlejò mi ọkọ àlejò mi n ló ṣe rí inú o mo rẹ́lù láti gba inú kò sàgbára kan sí kò sàsán o ẹ gbà mí o ìrọ́kọ̀lùwẹ́rẹ́ gbà mí. wọ́n ràn ọ́ lọ́wọ́. ọmọ ọmọ mi ni àwọn ọmọ mi gan ò sí ṣùgbọ́n ọmọ ọmọ yìí ó dúró bí ọmọ ni gbà mí wọ́n jò lọ́mọ ńlọ́ọ̀ n ó ràn ọ́ lọ́wọ́. mo dúpẹ́ mo dúpẹ́. àmọ́ ìṣẹ̀dá ọmọ rẹ náà ni ó wà ń ta lò bẹ́ẹ̀ ni n ó pe ìṣẹ̀dá rẹ̀ n ó sì rò ní agbára sí i yóò wá kọjá lọ sílùú ìlú gbèmí hmm. ẹni tó bá ti pa níbẹ̀ yóò sọ di àdó ìjàmọ̀ ah. yóò fi ránṣẹ́ sí mi títí tí ó fi pé méje nítorí àdó ìjámọ̀ ni mo fẹ́ lò. ṣé kí n wá gbéra kí n mọ lọ kí n lọ rè wá wá. èwo ń bẹ. àdó ìjámọ̀ ni. àdó ìjámọ̀ kọ́ ni kọ́ wa lọ àdó dẹ́ni kí ló kọ ọmọ rẹ. ẹyẹ gbèmí. ẹyẹ gbèmí o tọ́ ọ bá ń bẹ nígbèrè òkun kọ́ ọ̀rọ̀ wá bọ́ ọ bá ń bẹ nígbèrè ọ̀sà kọ́ ọ̀rọ̀ wá tàti wèrè báyìí ní ti là kò sọ̀mọ̀ gbà ìlà kò sì mọ̀ gbà kì í kọ́ láti ẹ̀kọ́ mọ̀ dénú ọmọ. níjọ́ àbá pégún légún jẹ́ níjọ́ àbá porò òrò àgbọ̀nà gbogbo ibi tó o bá wà kọ́ ọ máa gbóhùn mi àjà kì í mì kó lóríṣà ọmọ jẹ ẹ yẹ gbèmí o ó yá kí ìṣẹ̀dá rẹ ó jẹ mi ní yá kárí. gọ̀ǹgọ̀lú o gọ̀ǹgọ̀lú ó yá kádò gbàdó mi bàdó bá gbàdó mi àdó arínú ara wọn. ó yá. ó yá kọjá lọ kọ́ ọ̀rẹ́ wá àdó olúwèrè bàbá igi ìyàwó bàbá igi ọkọ gbogbo ẹ̀bá nílùú olúwèrè bàbá nọ́dọ̀ ìyókò olúwèrè ooo. ọ̀pàpà parada sọ òdìdí ẹni bí àdó ìjàmọ̀ agbára yìí pọ̀ ju kí ló dé ṣóṣóṣó fi rú. àṣàfẹ́ mi mo jayé bí ọlọ́ba jẹ́ kán mọ̀ pé ìyá rẹ̀ lówó nínú ìlú yìí sọ́ọ̀tì gbọ́ ọmọ olówó ni ọ̀run ẹ̀rọ àbábọ́ lóye àṣàkẹ́. ẹ ra o ọmọ olówó ni ọ. ìyá àṣàkẹ́. yóò bàbá. ẹ ra àbò olóyè. ìyá àṣàkẹ́ olówó yanu mọ́. èmi ni obìnrin lè ké sí. ìkìtìkì máa mi. obìnrin lè ké sí. ah obìnrin lè ń ké sí ìyá. ọ̀sẹ̀ o mm. ọ̀kan mo fẹ́ bọ̀. tí ò lè bàbá olówó. béèyàn bá fẹ́rẹ̀ yìí kò ní fẹ́ kó ní parun àwọn ọmọ rẹ náà ò ní parun ọlá lèrè ò ìyá mi bísú ẹni bá ta a máa ń kọ́ gbogbo àwọn ọmọ tó ń kọ́ ní oríṣiríṣi ọ̀rọ̀ yìí ó dáa ọwọ́ ń sọ fún àṣàkẹ́ kejì tí wọ́n máa jayé ọlọ́ba ń lù kó dáa kágo kágo kágo yóò kágo síbi kan ọlọ́jọ́ kágo síbi tó dáa. babalóye babalóye èmi mọ̀ ni èmi ìyá àṣàkẹ́ ìyá àṣàkẹ́ olówó tí ò sírú rẹ̀ nínú gbogbo olú yìí èmi gbé rìn ni gbogbo bíkíbi tí mo bá ti lọ bẹ́ẹ̀ ni ń gbé owó ìrìn. iṣẹ́ ni abákan ń sọ̀rọ̀ kéèyàn kan máa dákẹ́ ni nígbà tí àwọn kan tó jẹ́ pé àwọn kan ò nírú ọmọ tó lọ́n fún mi àwọn kan ò ní tó bá ipá nǹkan ní ni wọ́n mọ̀ yí. ọlọ́run tó wá fún nǹkan lówó pé wọ́n bá fún ọ lọ́mọ báyìí yóò ti fọ́ òtì àmì mi ìyá àsàkẹ́ ọlọ́run fún un lówó ó fún un lẹ́wà ó fún mi níyì nínú ìlú yìí ó fún mi nípò wọ́n tún fún mi ní ọmọ fi àṣàkẹ́ ẹ̀mí oje ládé. bàbá olóyè ah, àmì ẹ̀ tóbi lọ́wọ́ mi ni o. tó bá ṣe pẹ́ lómi nínú ìlú yìí lọ́pàdé mi ìyá àṣàkẹ́ lójú ọ̀nà ah, tó fún mi nímọ̀ràn bàbá olóyè ẹ jẹ́ ń gbé mi àṣàkẹ́ mi alálùbáríkà ọmọ tó jọmọ lọ. máa lọ wájú báyìí tí máa tẹ̀lé ọ lẹ́yìn. àyà ah, mi. ọ lọ ni àbọ̀ bá mi lé bọ́ọ̀ bá lọ bá mi lé àṣàkẹ́ mi ìyá mi bàbá bàbá ẹjọ kúrò lọ ẹ̀bẹ̀ mo bẹ̀rẹ̀. yóò dà fún ọ o ò ní sì ṣe o ò ní sì jẹ o ò ní sì rìn sórí o ò sì ní parun dàpọ̀ wọ́n wo àjàgídíjàgan o yóò dà fún ọ o ṣeun o ṣeun ó rí mi pa o ṣeun o ṣeun n ò bínú inú mi ti wálẹ̀. ìyá mi. ètò múra kọ́ ọba múra kọ́ ọba o. obìnrin mà burú o obìnrin mà burú o. ohun ọkọ mi máa mi ọlọpọ mi ẹmí rẹ ebi ti ń pọn ẹyìn má mi fẹjẹ lé ibẹ̀ jẹ ní òun ẹwà wọn ká jẹ wá lálẹ́. ẹlẹ.

kọ́dà yìí náà dáa àṣàkẹ́ o àṣàkẹ́ mi àṣàkẹ́ o àṣàkẹ́ mi àṣàkẹ́ o. ṣàkẹ́ ṣàkẹ́ ṣàkẹ́ o àṣàkẹ́ owó àṣàkẹ́ o àṣàkẹ́ ọmọ àṣàkẹ́ o ṣàkẹ́ ṣàkẹ́ ṣàkẹ́ ṣàkẹ́ ó ṣe ọkọ mi pé ọ̀ọ́ni sọnù mọ́ ná. ayé ìlú ń bọ̀ náà lọ. ó sọ yóò dà wọ́n rẹ̀ mi ìyá àṣàkẹ́ ajá olówó pọ̀rọ̀ kù fún rẹ̀ sọ ló lọ sọrí owó tó ní ìkòlè tó. dáràn sí mi lọ́rùn dáràn sí mi lọ́rùn kọ́lé lépo kọ́lé lẹ́ja. èmi kọ́ mo bí ọ nílé alágbóná ti pààrọ̀ rẹ lọ́wọ́ mi sọrí jẹ́ kán mọ̀ wípé ìyá rẹ̀ lówó wo ah, gbà tó bá sọmọ dáadáa lójú ọ̀nà ọ lè bù fún nínú rẹ̀ jẹ́ kán mọ̀ pé ìyá rẹ̀ lówó ìyá rẹ̀ lọ́lá ìyá rẹ̀ lókìkí jẹ́ kán tí wọ́n mọ̀ pé bàbá tó bí ọlọ́mọ olówó pọ̀rọ̀kú kì í ṣe tálíkà nínú ìlú yìí ṣé bó ṣe wù ọ́ wò kọ́ ọ̀rìnrìn olówó báyìí kọ́ ọ̀rìnrìn ọlọ́lá jẹ́ kán mọ̀ wípé ọmọ ọlá ni ọ́ ìyá mi ẹ̀rẹ́ ń bàjẹ́ ẹni ó ń pọ́n ẹ máa bò ó. Hmm. Ah! sọmọ mi rè sọmọ mi rè àbẹ́lẹ̀ mi èmi kọ́ lè bí wọ mo mọ̀ èmi kọ́ lè bí ọ èmi tó bá yá ọmọ mi ó fara hàn èmi kọ́ lè mi bí wọ àsàkẹ́ mi o mo sọ lẹ́ẹ̀kan sí bó ṣe ń lọ yìí lọ jayé ọlọ́ba jayé bó ṣe wù ọ́ owó tí ò bá tó rán àwọn ọ̀rẹ́ rẹ wálé owó wà lóbìrì ní. àlọ́ rí àbọ̀ rí lọ kọ́ ọ jẹ gbogbo ìlú ẹ tó bá pàdé lójú ọ̀nà tó bá kọjá àyè rẹ̀ dáràn sí lọ́rùn mo wà lé kọ́ pè mí. ó ṣeun ọmọ gidi ó yá máa lọ báyìí kí n máa wẹ̀yìn rẹ lọ máa lọ àṣàkẹ́ mi o àṣàkẹ́ o àṣàkẹ́ mi àṣàkẹ́ o àṣàkẹ́ mi àṣàkẹ́ o rí yóò mọ yí bí o èmi kàn mo bì ṣé yìí dá fún mi jẹ báyìí èyí èyí èyí ṣí àìjẹ́ ewé ará ìjẹ́ ewé o ó dọ̀wọ́ ìyá mi ẹlẹ́yẹ ẹ bá ń gbé o ifábùnmi dọ̀wọ́ ìyá ń lé ará ìjẹ́ ewé ifábùnmi dọ̀wọ́ ìyá mi ẹlẹ́yẹ. ifábùnmi àbúrúkọ rẹ̀ dáadáa ó tẹ̀yìn babalákùn bàbá rẹ̀ sọ ẹ́. ṣé kí n dùn ẹ̀yìn. bàbá mi ló ṣí ẹnu gbèdégbèdé báwọn máa bá sọ. bẹ́ẹ̀ ni ìgbé mọ̀ ti rọ̀ bàbá mi gúnjọ bí ọlọ́wà bí òkè. bàbá mi tó dá lápá tó fọmọ odó rọrí bàbá mi tí kò rogunjà tó fa ògiri mọ́ra èmi gógó wà ní ọkọjà tí dẹnu bọ́jú tani tani bọ́ bọ́ ààrẹ nulẹ̀ èmi ọmọ lálùdí akápọ̀ oògùn balógun kan ṣoṣo tìlú ìlú gbé mi bàbá mi tó jẹ́ pé tógun bá dé bàbá mi yín lọ dojú kogun Ifábùnmi máa wá fi itú tí mo lè pa máa fi itú tí mo lè pa máa fi wẹ̀ ọ̀tún mi àbá lọ́jọ́ fún mélòó di àbá òsì mi àṣẹ lọ́jọ́ fún mélòó di àṣẹ àtọ̀tún àtòsì òun lè mi ògún fún kẹ́ fi ṣeré bẹ́ẹ̀ sì ni mo fi ṣe bí àmọ́ lónìí o Ifábùnmi ìbí ló mú ọjọ́ tó kù bá kù ní lárúwẹ́ sọ irin tuntun ọba àfọkànsọ́rọ̀ mi dá. ìwọ tó bí àwọn ọ̀dọ́ ṣe yẹ. báwo á yìí ìbọn rárá ni. eyín ni wọ́n ní ká mú gègé ìlú gègé ní ṣàwọn wọn lóde ìjẹrù fà á lọ́nà túpẹ̀. agbẹ́niwọlé ẹja àgbàjùgbà ní ìbọ̀lì ẹ̀paròjẹ́ agbẹ́wọ́wọ́lọ́gbẹ̀ gbọ̀gẹ̀dẹ̀ wọ́n wọlé fúláyé wọ́n mọ tòun ó ní kí wọ́n wọlé tòun kí wọ́n fi tún dayé ṣe. Ah! wọ́n ran iṣẹ́ ikú pè mí èmi ìfọ́bùn mi ò jẹ́ aṣọ funfun wọn fi ránṣẹ́ sí wọn torí kí ni ẹnu ẹnu báyìí. bí ẹsẹ̀ fi pẹ̀kú lójú ọ̀nà bóyá mò ń bẹ ìṣeré ni ó yà sọ pé ó ti lọ. ìgbọ́ èmi gbọ́ òun kékeré fún rárá. wọ́n ní a kì í gbọ́ pé. ẹ kú kúrú ẹkù ọkùnrin gẹ́gẹ́ ọmọ yìí lọ. ọ̀pọ̀ ti àtọ́ ìtàlọ́kì. ẹ̀yà lálùbẹ́ mi wọ́n ní ẹ má túnṣe pọ̀ ẹ ní ọ̀fìn tó dọ́lọ́kẹ́ túnṣe pọ̀. igúnnugún kọ́ sáré tètè kọ́ wá gbẹ́bọ o àkàlàmọ̀gbò kọ́ wá gbé ẹbọ ilé ìkọ̀lé ọ̀run gbangba o. ikú ọ̀gbọ́dọ̀ pẹ̀tà lójú ìran wọn gbọ́dọ̀ gbọ́ ọkọ. bàbá ní báwo mi ni o. báwo ojú ọ̀tá rèé. àbí ẹ wọ òrìṣà àìrójú búbù lára omi àìbu ọ̀sà kan lámì àtàtòkò báyìí labẹ́rẹ́ ta sọ. délẹ̀ ah! eh, ibo ló ti fara gbọgbẹ́. báàmì ọmọ balógun ni ṣebí ewé tẹ ní ìlọjà náà mo lọ jánu gbó kí n tó pàdé rẹ nu gbó ó sì kọjú ìjà sí mi. lọ́ba yìí ọ̀mọ̀ ọmọ balógun irọ́ lọ pa ọtí tó lóun ọ̀pàjá ò lè pàjá ògbúrọ̀ tó pọ̀ wọn pàgbò ò lè pàgbò ìgèlègèlè tó lóun ó pòbúkọ ò lè lè pòbúkọ ìfọ́bùnmi bẹ́ẹ̀yàn bá ṣe ọkọ̀ òkú kọ́ kú lẹ́sẹ̀ ìwọ lọ́ọ́ jẹ̀ka olúwa rẹ̀ wọlé wọ́n tó dánilójú kòókù wọ́n fi kòókù dánilójú irọ́ ni kò ní rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ìkọ́ wọ́n ya wèrè àìrórí olóńgbò ní mògùn kólẹ̀ síbẹ̀ o ọ̀rọ̀ àgbè ìgbà yìí gbégbá ètùtù wọn náà wàá fẹnu ara rẹ ṣàdúrà kọ tọrọ ntọ bá fẹ ikú ọgbọdọ pa ọmọ lọ àgbẹwù nítọrẹ ìfọbùnmi o àdàgbà òmù yìí ní tó ṣe àtàrí ẹ̀ gàgàrà ṣága mẹ́ta ń tọpẹ́ ọ̀ọ́gbò jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́kọ́ gbó. ìrà àfọ̀nrẹ́ òní wọ̀ láì gbòtó tó gbígbẹ́ bá ti pẹ́ láyé ìrà kòrò dàgbà lórílẹ̀ ni ìfọ́bùnmi o. ọ̀ tẹ̀lẹ̀ ìpẹ́ bàbá rẹ ni tó ní ọmọ tẹ̀lẹ̀ ìpẹ́ akúbájá ṣe kú tó ń tó gbòòrò bẹ́ẹ̀ yẹn bá ní ọmọ tẹ̀lẹ̀ ìpẹ́ akúbámùtà ṣe kú tó ń ti bọ̀yọ̀bọ̀yọ̀ ẹnu ìfàbùnmi àtẹ̀sẹ̀ ẹyẹlé o kọ́ba òjíṣẹ́ ẹ lọ́rùn o fàyè dùn ìwọ èṣe tán o gbéralẹ̀ ìfàbùnmi ó di kòríta gbéralẹ̀ <laughs> ká dáa fún yìí. ẹni ló kọ́ òpóhùn ò ní jáde ìdá kọ́ òpóhùn ò ní wọ́kọ̀ ètùtù bá ń sìpẹ̀ fún dàkọ́ wọ́kọ̀ kó lórí ó dirí ẹ̀mú ìdá ń jọ̀wèrè bí gúnugún bá balẹ̀ dandan ni kó ṣe dù bọ́kàlà àmàgbò bá balẹ̀ àjẹ̀dọ̀. Sàkẹ́ ọ̀rẹ́ mi Jùmọ̀kẹ́ kí la tún rí gbọ́ o. ṣe bó ní pé ó fún mi ní àwọn ìlẹ̀kẹ̀rẹ̀ tó ń wọ̀ tẹ́lẹ̀ àbó o ti gbàgbé ni. ó kúkú wù mí kí n fún ọ àmọ́ ìran yìí ò kí n lorú lẹ̀kẹ̀ yìí ó kúkú mọ̀ pé èmi àṣàkẹ́ ọmọ olówó pọ̀rọ̀ kù èmi ọmọ tí àbí tó fọjá ràn pọ̀ nìkan ni mo ní agbára láti rolú lẹ̀kẹ̀ yìí nínú nítorí pé tó bá lọ àwọn aráàlú ló máa rí pé níbo ló ti rí. àṣàkẹ́ ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù àṣàkẹ́ kí ló dé ẹ̀gbọ́n rẹ rèé jẹ́jẹ́ ló máa ń ṣe nínú ìlú kí ló dé ó sì mọ̀ wípé nítorí ìgbéraga yìí lèmi àti rẹ fi máa ń jà. ohun tí mo rí ẹ ò rí kí ló rí. wúrà ah! màlì. Eh, eh, eh, ṣó fẹ́ sọ fún mi pé wọ́n ló ní torí mo mọ̀ pé nínú ìlú yìí ìran yín ló tòṣì jù torí o ò lè lówó láti ra wúrà yìí tàbí fàdákà mo mọ̀ pé ìyá mi bóyá gbọ́ bíbẹ̀ kọjá àyà olówó pọ̀rọ̀ kù bóyá ó jábọ́ lọ́wọ́ wọn tàbí ó jábọ́ lọ́wọ́ bàbá mi. àṣàkẹ́ má sọ bẹ́ẹ̀ mọ́ ọ̀nà yóò ṣe ibi tí ìyá mi máa ń gbà kọjá dépòdépò bàbá mi olówó pọ̀rọ̀ kù máa gbàbẹ̀ kọjá. ẹ̀gbọ́n mi ẹ fi tí ń ṣe tí ń kémi náà sì fi tèmi ṣe tèmi. àṣàkẹ́ lẹ́nu rẹ sí mi. Ah, èèmọ̀ wọ̀lú gbẹgẹdẹ ń gbiná o àdìrọ̀ tútù ń rọ gbígbẹ́ wọn ní òkè bùrẹ́ olóhùn òjẹ́ òun ká mi ẹ̀rù tó dọ̀ èmi ẹlẹ́gbẹ́ mi obìnrin kan ṣoṣo tó tu ẹgbẹ̀gbẹ̀ ìran ọkùnrin lọ ẹni tó bá sọnù nínú ìlú yìí ẹ má wàá ẹ sọ pé ó ti lọ nínú ìlú yìí kọ̀ǹgọ́ àsọ kó tó kó àwo àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọkàn yóò ní balẹ̀. ìyá mi ìyá mi ìyá mi ìyá mi ìyá mi ìyá mi. lọ́la àwọn òkú nìkan àṣàkẹ́ mi rà. àṣàkẹ́ kì í sùn tó bá ìwọ àti ẹ̀jọ̀ kò lè àbẹ́ ẹ̀jọ̀ kò lè kọ́ ni dáadáa tẹ́lẹ̀ ẹ̀yìn ọmọ ìyá aládékẹ́ fọkàn balẹ̀ farabalẹ̀ sá torí wọ̀ nìkan ni mo gbàgbọ́ yìí gan ayé yìí o ṣàlàyé tó ṣẹlẹ̀ fún mi gan ní kókó. bá a ṣe ń bọ̀ lábárí wúrà lọ́nà lọ́sọ̀ pé bá tẹnu wọn pé àwọn nìkan ló ní wúrà ní ilé wọn. ẹ mo ní wúrà fàdákà ẹ lọ́sọ̀ pé bá wúrà náà lọ́sọ̀ bá dàdùn mi ò dàdó ọmọ olówó ò lè dàdó owó wa ọmọ olówó ò lè dàdó. ẹ gbà mí. níbo lọ wà nígbà tá a sàkẹ́ dàdó níbo lọ wà nígbà tá a sàkẹ́ dàdó ọ̀nbọ̀nlé ah! ẹ gbà mí ọ̀wálé. Àṣàkẹ́ Àṣàkẹ́ dàdó Àṣàkẹ́ dàdó ẹ wà tó ẹ wà mi o fàájì ti wọ mi fàájì ti tàn kí ni mò ń ṣe fàájì sí nínú ìlú yìí ojú ti towó ojú towó ojú towó ojú ti towó ẹ gbà mí ojú towó ojú towó ojú towó ojú towó ojú towó alójú ti towó wò gbogbo iyì mi ní àṣàkẹ́ ni mo fi ṣàkọ àṣàkẹ́ ni mo fi ṣàkọ ojú ti tó wò ojú ti tó wò ẹ̀dá mi. ayé mi ooo ayé mi. gbogbo rẹ̀ ni ó pé. tó bá pé ìrògó ń àṣẹ lòmíì mọ́ ìrògó yẹn tó gan. olúwe bàbá igi. ọ̀kàrí àti ìtọ̀mọ̀ kejì rèé o. ọ̀pù iṣẹ́. ó ti pa báyìí onílẹ̀wé ló pẹ́. wọn ò wí fún ọ. a sọ bẹ́ẹ̀ a sọ bẹ́ẹ̀ òun náà jẹ́ bẹ́ẹ̀ yóò pè wọ́pọ̀ òní yóò pè é. bọ́ bá ti pé. Eh ṣé ti bù ṣe. àṣẹ dàkúnjọ pé. ìṣẹ́jú kẹ̀kẹ́ ayàwó nà kí akéwì sábà oògùn èmi kì í mú alágbára dán agbára wò nínú ayé. mo pè ọ́ lónìí o n ò pè ọ́ fún kú o n ò tiẹ̀ tó ọ pè fún kú n ò tó ọ pè fárùn mo pè ọ́ nítorí ọmọ mi kan oṣù tó kù kù mí báyìí ẹ má tún jẹ́ kó ọpọ ilé ìmọ̀ lọ o ẹ gbéra sọ ọjà gbé ilé gbé tútù nílẹ̀ gbé ilé igúnnugún ọyá sáré tètè kọ́ wá gbẹbọ akálàmọ̀gbò wá gbé ètùtù yìí kọjá kọ̀lé ayé àti tọ̀run kọjá yé kọjá ilé kọjá oko wọn gbọ́dọ̀ gbókú ọmọ mi o ẹjẹ orí bẹ́ẹ̀ kọsẹ̀ bẹ́ẹ̀ ẹjẹ orí bẹ́ẹ̀ kọsẹ̀ bẹ́ẹ̀ kán làṣà gbé tiẹ̀ nímẹ̀sí àwọn olótùfẹ́ ọyá yípadà yípadà yípadà àìwú ẹ̀yìn o ọyá nsọ nsọ ẹjẹ orí bẹ́ẹ̀ kọsẹ̀ bẹ́ẹ̀ àbámọ̀dá òdìdá tiẹ̀ kọ́ mọ́sẹ̀ kọsẹ̀ ìdúró mi. kí ni mo ṣe tẹ́bọ̀ mi ò fi fẹ́ bá mi kí ni mo ṣe tẹ́ tutù mi ò gbà kí ló dé tẹ́bọ̀ mi ò fi dòde òun. ìfọ́ bùn mi. bá mi. bó ń ṣe ń bi mí yìí lèmi náà ó bì ọrùn mọ́lẹ̀ ṣebí yóò wúrọ̀ wú òkun kẹ̀kẹ́ ìránṣẹ́ pọ́sẹ́pọ̀ kan ò kẹ́ bàá. òjòsú kẹlẹkẹlẹ mọ́rọ̀ ayé ìyá mi nínú rẹ̀ èèyàn tí fi májèlé rò fọ́ tẹ́ ẹ lẹ́ni tílé ayé bá ti sú panu dálákejì ẹ òun ni o torí iṣu sísun kan kì hun náà hun ọ̀bẹ wọ́n bá rú ni lójú àbílẹ̀ léèrè. ìṣòlè wọlé. n ò ṣe kán ti rí bẹ́ẹ̀ eégún ayé o èsì bá wo ọ̀sán ganí gẹ́gẹ́ ọba mákè kutukutu ọba ìgbò kúkú lè wọ́ọ̀rì sí aláwọ̀sẹ̀ rẹ̀ máa gbó kí ló dé n ò ṣẹ̀ṣẹ̀ máa gbẹ́bọ̀ ńlẹ̀ yìí mo gbé ta lára ta lára fèè mo gbé ta dèrò ọyàn kí ló dé ọyọlá ojú ìpẹ́sìn àyìnmọ́lá ọyọlá. báàmì ọmọ balógun tún ni lẹ́lẹ̀kẹ́ lòó ní ẹlẹ́ẹ̀kejì àà báàmì èyí ti ń pọ̀ jù o. Ah! ayé o ah! tí mo ní kẹ́ẹ̀jẹ́ àfinúkonú ká fara wa mọ́ra tí mo ní kẹ́ẹ̀jẹ́ àbẹ̀rù ọ̀tẹ̀ kì í fàlù rẹ́yìn ọlọ́gbọ́n kan ọ̀gbọ́n títí kọ́ta kókó mi sétí aṣọ ìran ọ̀mọ̀ràn kan ọ̀mọ yẹyẹ pẹ́ẹ́lẹ̀ babaláwo kan ò rí rẹ̀ lójú ọpọ́n awòràwọ̀ kan ò ní tara rẹ̀ wò balógun èyí ló fi mọ̀ pé ọmọ tá a bí tá a tọ́ òun ni ó gbélé àkọ́tà wòmí o wòmí o àfàìmọ̀ kí ọ̀rọ̀ rẹ mọ́ dàbí ọ̀rọ̀ ọmọ inú ọ̀ka tí ì ṣe kú pọ̀ ká. bẹ́ẹ̀ ni pátápátá lomi poro náà ẹ̀gọ́ òròjò ní poro ọ̀gbẹlẹ̀ balógun o máa múra lẹ̀ ọ̀gbúrò mi balógun o. o bíkún ló lóko bí takùté ni àsìkò ti tó ta ó mọ̀ o. ẹnikẹ́ni tó bá kọjá láàrin ọ̀pá kan ọ̀gbọ́dọ̀ fi náà bá bẹ́ẹ̀ sí bá kọjá kẹwà tako. ẹ̀yin eléyìí ọmọ o èmi ọwọ́ bọ́lá mo wọ́n ránṣẹ́ pé yín báyìí o kẹwà jẹ́ mi tọwọ́ pọn dandan kẹ́ jẹ́ mi bí lè lè bẹ́yà kẹ́ bọ́jẹ lẹ́kùn lè lè bẹ́yà kẹ́ wọ̀jẹ̀ eléyìí ọmọ. tìyín ọ̀tá ẹ sọ̀bù dànù èmi ni wọ́n bàjẹ́ gbogbo yín jẹ́ akẹ́dẹ̀ máa bọ̀ wá o ẹ̀yin ẹ̀wẹ̀ ìmọ̀lẹ̀ ti wá rí ẹ ti jẹ́ tán bẹ́ẹ̀ mo sọ ń bọ̀ lẹ sí ń bọ̀. àjọjẹ lérewé àjọmú létídò àjọfodó ìbílẹ̀ jẹun lóríta ìmùlẹ̀ rẹ̀ o ìmùlẹ̀ agbára ó dìmúlẹ̀ ìmùlẹ̀ agbára. òtẹ́rẹ́ omi ẹyẹ gbẹ̀ndùgbẹ̀ndù omi òòṣà òwújìn adíyá fún òòṣà láṣẹrẹ mọ́gbò tiẹ̀ sílẹ̀ tí ó kàn mí ẹlẹ́yẹ. ó dìmúlẹ̀ ó ìmúlẹ̀ agbára. àjọjẹ lérèwé àjọmúlétìdò àjọfojú ìbílẹ̀ jẹun lórí. là pilẹ̀ àwọn bódórókè tán agbódó agbọ́nà aṣẹ́nu kàkà yà lókè ó di ìmúlẹ̀ ó ìmúlẹ̀ agbára. àjọjẹ lérewé àjọmú létídò àjọfodó ìbílẹ̀ jẹun lóríta ìmúlẹ̀ rẹ̀ ó.